ọ̀rọ̀ wọn jọ mẹ́pè ni àrùkán ló sì rí bẹ́ẹ̀ ó ní àwọn ìnàlẹ̀ zí náà àwọn tó ṣe yí pé àwọn àbúrò jimá ní báwí àti gànàmí sorosu náà àti fàṣílù rẹ̀ ọmọ rẹ̀ nìní dákọ̀wọ́ náà ẹ ti mọ̀ alárìnfẹ́ súnà tẹ ẹnìkan fún lẹ́yìn ìnàlẹ̀ zí náà yóò zúnà lọ́ àwa rasula làánà umullahu fi dunya wal akhirah ẹ̀yin ò rẹ́ni tó ṣe dáadáa rí ó dà ìjọ wò lẹ́ni tẹ́ ẹ ti sọ pé kò dáa ṣé kò sí dáadáa ni ẹ ṣe ń yọ kíní kan tó ṣe dáa rí wa ká tó lè gbà yín lẹ́ni tí ń sòdòdò ọ̀rọ̀ ẹ sọ ní tí yẹn ṣe rí tó dáa tẹ bá tẹ kọ́ tẹ jẹ́ pé ẹ ọ̀kan lẹ sọ ẹ máa sọ ìdá rẹ̀ tó kù lọ tẹ bá rí ẹ̀ẹ́n á mọ̀ pé n tẹ́ ń sọ ẹ̀ mọ̀ bọ́ ẹ̀ sọ nǹkan tán ṣe tó dáa rí gbogbo ẹni tẹ́ ń bu pé kò dáa yẹn ṣé kò dáa rí ni ẹ sọ ń tánṣe tó darí náà ìyẹn láàfin mọ̀ pé èèyàn ní pẹ́ ń sọ̀rọ̀ ṣé kìmọ̀rán nílẹ̀ ha Ah, tí èèmọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ má wọrí mú bọ̀ wá kíyín mú wá kíyín ọ̀gá gbogbo alùsùnà ilẹ̀ Yorùbá mufti alùsùnà gbogbo ilẹ̀ Yorùbá ṣé kìmọ̀rọ̀ nílẹ̀ hàní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ tún bọ́ta kẹ wá jájà eléyìí náà mufti gbogbo alùsùnà wal jamaa ní gbogbo ilẹ̀ Yorùbá òun nu ìwà náà fi ń pèpè sẹ́sìn mo ti rí christian tó sọ fún mi pé tó bá jẹ́ pé nítorí tèmi ni òun lè gba islam ṣe bẹ́ẹ̀ yín sọ káwọ́ da ó da christian nìkan ló sọ bẹ́ẹ̀ fún mi o kì í ṣe ẹyọ kan o mo fi àlùkùránì búra kódà kìí ṣe mẹ́wàá bẹ́ẹ̀ mo sọ fún yín ọlọ́run láwọn tán bá máa ń kọ́ ìdábá tán máa ń ṣe àwọn ẹni ọlọ́run ní sùtá làánà òun lọ òfin dùnìyà wàlẹ̀ àkírà ọlọ́run ní èmi ọlọ́run orí ibú àtàdánwò mo gbé bá wọn ìka ẹ̀mí ọlọ́run kó jìnnà sí wọn àbúrò jimá ni wọ́n ń wí àti gànàmísọ́rọ́ súnà lẹ́pẹ̀ẹ́ àtọ́ àti alárìnfín súnà kejì rẹ̀ ìní dákọ̀ yín sẹ́ ìní fún yín ní star. ọlọ́run lẹ́yìn yẹn wà á dala òun azaba mohina èmi ọlọ́run mo ti mo ti palẹ̀ mọ́ àgbákòdè wọn torí pé mo mo gbé kọ́kọ́rọ́ mọ́tò fún yín mo dẹ̀ fún yín kọ́ńdọ́kítọ̀ tí ó máa pèrò ó ẹ máa pè ó sẹ́sìn ẹ wo sẹ́ ń já àwọn èèyàn bọ́ ni àbí ẹ mú àwọn èèyàn wọlé ṣẹ́gbọ́ ẹnìkan ló ní I ah, am ah, a Christian and I love you eh, Allah akbar Mr. Folarin eh, ìpàdé ọlá ẹ ní sórí burúkú ẹ ṣe ẹ ṣeun a ah, wèé gan-an gan-an mi sọ́dọ̀ sún náà a sọ pé à ń lọ ṣọ́ọ̀ṣì ó ní kọ́lọ́hún pé kí n bẹ lọ́hún kọ́lọ́hún ṣe kíni kan ọlọ́hún ní serú ẹ̀ fún mi bó ṣe fi wọ́n bà àwọn òbí rẹ̀ ẹnu jẹ́ yóò fún ọlọ́hún bànújẹ́ bíi tiẹ̀ tọ́lọ́hún fi ọ́ bà àwọn òbí ẹnu jẹ́ ni ní kí ìwọ tọrọ irú rẹ náà irú rẹ ni wọn náà bì gànàmísọ́rọ́ súnà lẹ́pẹ̀ẹ́ gànàmísọ́rọ́ súnà ewúrẹ́ súnà bí bó ti rí òun ọlọ́hún fún ọlọ́mọ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ti rí iná àníyàn kálukú ọlọ́run jẹ́ iṣẹ́ lára ayé rẹ̀ ọmọ rẹ̀ máa dúró kí ọ ni tó bá kú ọmọ rẹ̀ oníṣẹ́ sàrà fún ọ tọmọ rẹ̀ bá rí kinní kan ara rẹ̀ yóò máa bu ọmọ gbàtà ọlọ́run lóhun ti palẹ̀ mọ́ ìyàdè yín ìwọ àtàbúrò jí mọ́ ní mo fi mọ́ sọmọ kí n sọ̀rọ̀ rẹ rí wàláhì yóò yà ọ lẹ́nu kí n sọ̀rọ̀ rẹ rí sọ́dí mo sì lẹ́nu bọ́ọ̀yì mi ní mẹ́nu kú mẹ́mọ́ o ti ṣe àgbákò báyìí pọ̀ látàlá ìbílẹ̀ àṣàláwà ilé kéwù rẹ̀ ó máa tú. wàhálà ó máa tú ilé kéwù rẹ̀ tó kọ́ àwọn ọmọ ìjọba torí kọ́lọ́mù bá gba àwọn ọmọ yẹn lẹ̀ lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ kọ́ àwọn èèyàn ní peace tẹ́bàtì ẹ̀ nígbà fẹ́ fún àwọn èèyàn gbọ́ ẹ sọ fún wọn bitulukin Jamil Hasanin ta ló ta ń sọ pé òun ò létí tó wọn fi gbọ́rọ̀ nísìn àfáàsì àìdí sí ẹ̀yin èèyàn tẹ́ bá ń sọ pé ká má sọ̀rọ̀ àfáà yẹn wàláì tàláì ẹ̀ ń ṣàbòsí Saheed Shittu Saheed Shittu wàláì tàláì ó nípa tó kó nínú ọ̀rọ̀ tẹ́kọ̀ ó fi gbúgbúgbú bẹ̀rẹ̀ wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan bẹ tẹ́pẹ́ èmi yìí tẹ́pẹ́ gbà mí báyìí nǹkan òkè á má jẹ́ ń ṣe kíni ìbáni kí n ṣe á ah, àfa Saheed pé ah òun ní láìkẹ́ á ah, kò sí ní akànfilẹ̀ mi lémi ẹ ẹ mọ́ mọ́ ṣe máa ń bá àwọn èèyàn táwọn náà ti tẹ́ nǹkan kan sọ̀rọ̀ nínú ayé tẹ bá fẹ́ dìlífà nǹkan kan fún yàn tẹ fẹ́ kó gbọ́ yín yé kì í sànífín lẹ́fì bá a sọ tẹ bá fi ànífín bá yàn sọ kò ní gbọ́ kí lẹ fẹ́ sọ fún wa ṣe fẹ́ sọ fún wa kásẹ̀ ní mọ́nì ni ṣe fẹ́ ṣe àwọn àríkánù àríkánù lẹ̀ Islam ṣe ṣe fẹ́ káwọn fún wa ni ẹ máa sọ pé ẹ̀yin polówó tàwíìdù fáwọn ta ni àwọn olè polówó tàwíìdù fún ìmọ̀lọ́nlọ́kan àwọn olè polówó ṣe bá wa nínú ilé ẹ̀sìn kan tí èsì mọ́sálásí ni ẹ̀rí yẹn mọ́sálásí ẹ̀ tún pè ń kèfèrí ìkànnà wọn sọ̀hábà ó pa kèfèrí kan tó ṣe láyà láwò ó dẹ̀ tó sọ fún anabi anabi ni ah ah kí ló pa sí èyẹ ṣe láyà láwò lẹ́nu ó tún pa ah ah ah ó ní tóun rí ni pé ó kàn fi escape ara rẹ̀ ah ah ìwọ ṣe rò bẹ́ẹ̀ kó kàn fi escape ara rẹ̀ ìwọ ṣe rò kó kàn fi escape ara rẹ̀ ah ah tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ó dénú ẹ̀ ń kọ́ èyẹ ṣe láyà láwò ẹ̀ tún sọ pé kò sí lórí ọ̀nà ẹsọ tó ẹsọ tó tún ju kẹrìmù sàádà lọ ẹsọ tó ju kéèyàn mọ Ọlọ́run pé ẹyọ kan ni lọ ẹsọ ẹsọ fún wa ẹ má jẹ́ kí n máa ta ẹnu bọ àwọn àwọn nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ tẹ́ ẹ ń sọ pé kìíní torí pé tí n bá tún tẹnu bọ ìwọ ni mo fẹ́ sọ̀rọ̀ sí màá máa sọ̀rọ̀ sáwọn ẹlòmíì àwọn tó kù dẹ̀ sẹ̀mí sáà kí mo ní mo fẹ́ ka àwọn alùsùnà fún yín àwọn alùsùnà gangan àwọn èèyàn dáadáa nínú wọn ẹ̀yin èèyàn tí a bá fẹ́ jọ́kọ́ máa yín lọ bẹ̀ àfa àmúdíyẹyá nìbàdàn èèyàn làfa yẹn àìpẹ́ yìí ń wà bí ìṣẹ̀lẹ̀ ọ́fíìsì àfa yẹn síbi àfa yẹn ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni ẹ lọ wọlé kí wà àfa yẹn mo ti ronú pé mo mọ̀ mi kan lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ipe ike mo mọ̀ mi kan lọ sọ́dọ̀ àfa yìí káì eléyìí jìnnà ó jìnnà ó jìnnà gidi ó tún níwà tó lè fi báyọ̀ sọ̀rọ̀ èyí tọ́lọ́run bá gbé fáwọn ẹgbẹ́ yàrá síwájú ní àtijọ́ yìí ni gbogbo ayé gbogbo ayé ò ti di alùsùn náà pátá àti sèkìmọ́rọ́ ni àfa mú bí ẹ nìbàdàn yẹn hajjajajajajajajaj ó mọ kéwú kìí ṣe kéwú àrífín tẹ́yìn ń ṣe yìí níjọ́ lẹ́rí sórí èèyàn fi rí ẹ̀yin fẹ́ polówó ara yín ni kìí ṣe pé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ fáwọn èèyàn ẹ ní gànàmísọ́rọ́ súnà tó àlẹ́pẹ́ ìní dákọ̀ rẹ torí mo yìí ń respect bàbá bàbá rẹ dáa ìdá da ni wọn bọ̀ tí mà ìbínú mi máa ń bọ̀ gẹ́gẹ́ lẹ́nu ìbínú mi mo bẹ̀ ọ́bì mi nìyẹn jojúmọ́ kọ́lì yẹn máa ń bínú téèyàn bá téèyàn bá ti rí nǹkan tó yẹ kó ìbínú lèèyàn fi yanjú ẹ̀ àfi kéèyàn bínú bẹ̀ náà ni kò mí nǹkan yẹn jálá burú àbí yẹn jálá ìdá kálukú ló níbi tó wíìkì sí ibi ìbínú yẹn lèmi wíìkì sí mo rẹ sọ fáyé pé ẹnu ẹyọ kan yẹn náà ń bẹ lọ́n kọ́lọ́n bá mú kó náà rọ̀ mi but ibi tó bá yẹ kí n ti lò kọ́lọ́n jẹ́ kí n lè rí lò. gànàmísọ́lọ́ súnà lẹ́pẹ̀ẹ́ ewúrẹ́ súnà ọmọ àbúrò jí olórí ibú níbo lórí ibú sọ̀rẹ́ alákòóbá ìyára wọn ẹni òfò gbogbo ilẹ̀ jọ wọ̀ná mo wíwọ́ gángan wọ̀ná wọ́ gángan gànàmọ́sọ̀rọ̀ súnà wà wọ̀ná ó ti sàgbákò báyìí o wà látàlá gbogbo àti ọdún tó mọ́ sọ̀rọ̀ tó máa kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ mi tèmi èmi fèsì tèmi tó máa dọ́gán máa pẹ́pẹ́pẹ́ jáde tán mọ́ bọ̀ rí gbogbo fídíò rẹ ni mo ní lọ́wọ́ pátá wà látàlá tí n bá ní rárá lọ́wọ́ yóò jẹ́ pé bí ayọ̀ kan nì pàpàtà ni mo ní mo palẹ̀ wọ́n fún ọ ní o mo ní gbogbo ẹ̀ kódà lálẹ́ àná mo tún káwọn lọ wò kán tún wọ́n tún go round gbogbo ẹ̀ náà ti gbà sọ́wọ́ tẹbi taba ba débi kan tán tó bá di pé àwọn tán ni wá nàìjíríà àtàwọn alábẹ́ wọn tán bá fẹ́ dá sí wa ṣe bí wọ́n á kọ evidence jáde ó wà sọ́kọ́ sọ bí tí mo ti bú ẹ rí ọ wà sọ bí àwọn ọlọ́run kó ẹ̀mí wálé lọ́wọ́ nàìjíríà pé káwọn kó máa darí wa ni kéwu tó ké òsèmọ́sí wá sí rẹ̀ kí ló kàn ọ́ pẹ̀lú titiwa ìwà àti àbúrò jimá ọmọ jáànámà àbúrò jíìmù àbúrò jíìmù ọmọ jáànámà tó lẹ́nu tó ń bú Sheikh Ibrahim tí ẹ bá tẹ̀ ti ṣe mísíkì kan àgbàlagbà òun ni àbúrò jimá yẹn àmọ́ láńgbáláńgbá ní í ṣe ìwọ tó ẹni òfin ọ àti máa sọ adúrú ọ̀rọ̀ ẹ̀mí ní máa repeat ẹ o ọlọ́run ò ní jẹ́ kí n repeat ọ̀rọ̀ láéláé lẹ́nu tèmi o hmm, hmm, hmm, torí ó kó mi rira láti máa sọ. So láti máa ṣe reputation tí ìwọ àbúrò Jímọ̀ yẹn ti sọ padà lórí Sheikh Ibrahim ah ìwọ tó tẹ lánàá bí yàn lè ṣùgbọ́n lánàá bí yàn lè tó ní èèyàn bá fẹ́ tó lé sí náà ń pè lálẹ́ gbà tó ń sọ̀rọ̀ ìyá wa tí ẹ̀yà ni fẹ́ ṣé wọ́n lò sí ẹ̀ ní Sheikh Ibrahim èmi ò ní gbà fún yín bẹ́ẹ̀ ni ẹni tí ò bá láìkí wa mọ́ lè yẹ́ zahab wọ́n lè yá àtìmọ́ yóò hebùnà. nítorí tọlọ́hún lèmi ní ìfìmọ̀ sọ̀rọ̀ ọlọ́run ló ní àṣepè fún wa òwe èèyàn ẹ má ẹ dákun